Good afternoon, friends. Welcome to another edition of this wonderful program. We are here live in Ladipo Market, and I have someone with me today who's a wonderful person that has amazing things to share with us. Ladipo akpatụ onye ya ihe gbasara ya gbagojuru m anya achọ ka anyị nụkọ akụkọ gbasara ya ọjà ládìbọ̀lá lọ́jọ́ òní ẹni tí mo pẹ̀lú ìròyìn tó ní fún wa mo ní pé kájọ rí kájọ ẹ ká máa lọ ní ṣísẹ̀ntẹ̀lé jama'a barkan ku da waraka cikin kasuwa ya dan na ce mu zo na yi ji Kassenji Tari Denis. Euh, nous sommes maintenant dans le, le marché, c'est-à-dire l'Alibon, et je crois que vous allez trouver euh, la histoire d'aujourd'hui très très intéressante. Merci beaucoup. Vamos. Uh, hello, my brother. How are you? Fine, sir. Oh. So, what's the name? Oluwole Ayorinde, sir. Oluwole Ayorinde. So, you are Yoruba? Yes, sir. You are Yoruba inside Ladipo market. Yes sir. Selling inside Ladipo market. Selling sir. So ẹ lè sọ Yes sir. Ẹ lè sọ díẹ̀ díẹ̀ abẹ́ ẹ lè sọ dáadáa. Àmọ́ ah, sọ dáadáa, mo sọ Yorùbá dáadáa. Ṣé lè po ẹ lè fi èdè Yorùbá pòwe? Mo lè fi pòwe. Ó yá fún ẹ lówe kan. Ẹ eh, ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Confirm confirm confirm so Yorùbá ni bàbá yín Yorùbá ni ìyá yín. Bẹ́ẹ̀ni sir. All right now kilo ló ń sun yín dé Ladipo market? Mm nǹkan tó sún mi débẹ̀ màá ní bóyá a life story ṣá o life story ni student ni mi mò ń lọ school tẹ́lẹ̀ ni bẹ̀tẹ̀ eh, màmá ti gbìyànjú hmm. kò dẹ̀ sí ẹlòmíì tó fẹ́ tó fẹ́ help màmá so ìgbà tó yá mo ṣáà rí pé ah àwa náà nídìí láti jáde láti lọ ọ́zù ló mú mi di ẹni tó wà ní ládìpọ̀. ládìpọ̀ kí ni ìrìn àjò yín ní ládìpọ̀. Hmm, ìrìn àjò mi ní ládìpọ̀ ó ní ẹ̀gbọ́n kan tó wà ní ọ̀dọ̀ wa ọmọ Ìgbò ni a jọ ń gbé ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni a jọ ń gbé ní Mùṣín ní Mùṣín so ibẹ̀ ó mú mi ó ṣàmú mi bí ọmọ ó mú mi bí friend so tó bá fẹ́ lọ jẹun ó máa pè mí a jọ máa lọ jẹun. kí lórúkọ ẹ̀gbọ́n yẹn. Ike lórúkọ ẹ̀ Ike Ikechukwu so ó ṣáà ti ń tutọ́ mi ṣe mo láìkí business àwọn kí n jẹ́ ká jọ máa lọ ládìpọ̀ ká máa ṣe business ah, mo ní mò ń lọ school náà pẹ̀sìgbà tí mo wá rí pé apá màmá ò ka mọ́ mo wá lọ sọ́dọ̀ ẹ̀ mo wá stop mo bẹ̀rẹ̀ sí ni máa tẹ̀lé wá sọ́jà ike ìtukù yẹn mo bẹ̀rẹ̀ sí ni máa tẹ̀lé wá sọ́jà àbẹ̀rẹ̀ sí ṣàgírímọ̀ ti pé òkè ṣé mo fẹ́ kọ́ṣẹ́ ìmú ni mo fẹ́ kọ́ òní òkè àwa tá n ta rímù àti táyà rímù àti táyà bí irọ́ àwọn yìí bẹ́ẹ̀ ni sá so àti bẹ́ẹ̀ lọ mo bẹ̀rẹ̀ sí ní kọ́ mo bẹ̀rẹ̀ sí ní kọ́ kí n pé mo fi mọ̀ ọdún mélòó ló lẹ́lò ah, mo lò ten years o ten years mo lò ten years tinú àti ta ẹ̀ ọlọ́run ọlọ́run ti ṣe yanu. Hmm. kẹ́ ẹ tó kọ́ iṣẹ́ iṣẹ́ ẹ ti rí àwọn Yorùbá bíi titi tó wá ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọmọ Ìgbò kẹ́ tó kẹ́yìn tó jọ ìnà. mi ò rí rárá sà mi ò rí rárá. ìgbà tí wàá bọ́ sínú ẹ̀ ṣe tí wàá bá ọ̀pọ̀lọpọ̀ pàdé. ìgbà tí mo bọ́ sínú ẹ̀ tí mo wà nínú ẹ̀ mo ṣe ń rí àwọn ọmọ Yorùbá mi tán ṣe táwọn náà ṣe ń fọ́ọ̀lì táwọn náà ṣe ń fún wa. so ìwọ ni kí sọ àṣìṣe Ìgbò. a máa sọ àṣìṣe Ìgbò n'aka ọga gị ka ị mụrụ asụsụ Igbo n'aka ọga m ka ị mụrụ asụsụ Igbo kịta ị nwere ịkụsị ya obere obere ka ị na-agba mbọ ị na-agba mbọ oke ị nwere ike iwere asụsụ Igbo tụọ ilu ehm, nye ya ofu a na-anọ n'ofu ebe ekiri mmanwụ onye hmm. nọ n'ofu ebe ekiri mmanwụ ncha abaghị n'anya imi nere ya eziokwu <laughs> yes sir another question now ndị Igbo ha na-anabata gị ọfụma anabata m ọfụma ọfụma ọfụma ọfụma ịlaikiri iri ndị Igbo ama eri nri ndị Igbo dịka gịnị ama eri ofe ọha rikwa egusi nsala ofe na-eri ụka nkwụ ofe ndị Igbo ọ dị mma ọ dị oke very very oke very very oke ọ na-atọ ụtọ ọ na-atọ ụtọ but ọwụ dịka nke anyị oruhu nke anyị ee eh, gbọdọ ọrụ nke anyị o iri nke dị oke ịyafọ na ọ dị ọka nke anyị mma n'ọnụ gị ejoko ịghịkpa e, e, nke ndị Igbo ije na anụ Igbo ihe nke ndị Igbo ighe akpụkpa mana a na-esi ofe ejoko a na oke now ndị Igbo ha na-ahụ gị dịka onye ala ka ha na-ahụ gị ka a na-afụ m dịka onye ala a na-enye m asị ụbaya asị nwanne nwanne onwere aha a bara gị aha igwe ị na-aza afọ eh, eze abata eze abata a na-akpọ m eze abata eze abata ị gago ala igbo na mbụ ayi agago m agago m many places many places dịka ọka das mgbakwụ gakwa enugu gaa anambra ebe na-atọ ka na gị ime ahụ ee eh, nwa some of my friend meberia. ya mebere nke mee wedin mee wedin eh, ok so i setụlụgo n'ala igbo ọ bụrụ na asatụrụ asatụrụ na n'ugwu mana anụ m aga o ebe m ga-asa ọka steeti das mgbakwu enyekwa mana ebe ahụ enye e m ana e ụmụ ndị ahụ ụlọ eziokwu abụ m landlord mba mba anyị m nka free free of charge wonderful nye m aka free of charge. ndị Igbo too much nke agbagojuru m anya ladies and gentlemen ọ sị na ndị Igbo nyere ya ala ọ gaghị nyere gị somebody else hụrụ gị n'anya ọ na-ala dịkwa ka ọ nọkwa ee mụ na ya nọ na aladipo mana ọ nna ya nna ya nyekwa mana ọ nọkwa na nsụ ọ jọzụzụ fụ na nsụ azụ igbo tụ mụ nọ nshọt na ọ laike m mgbe ya gụkwa ị ga-eme ka anyị nketa ala ahụ ee ọ dị pọsịbụl ọ dị pọsịbụl anyị eme ya Okay, in fact, your story is wonderful. Ladies and gentlemen, I'm amazed. What you said so far is that He speaks the Igbo language, learned it from his boss, and um, he learned it here, and he's now traveled to the East to, with his friends for burial, for weddings. Yes, you married now? I'm married, sir. So who? To Yoruba. To Yoruba? Yes, sir. Okay, but your children, what names do they bear? Oh, again, I said Tochuku. Tochuku? Tochuku. Hey, I'm not Tochuku, please. Praise. Yes, sir. Okay. Yes, sir. Also, Kwanu? Oh, okay, okay, just a video, video. Yes, sir. we have more. Amen. Chidimma Canavia. Amen. Chinyere Canavia. Amen. <laughs> Ladies and gentlemen, it's a fantastic story of um, this young man. And what's amazing is that he said, in the course of going to the east, he has been given a land by the father of his friend that he followed sir. to the east. Because the man was all that and Yoruba man speaking my language and he didn't learn in the east, he learned here. That's awesome. Ladies and gentlemen, what we're doing in this program is to tell us that we are one. We are one. So all this um, fighting, quarreling, blackmailing, it won't help us. This is now Asia Ezeabata, Abata. Yes. But your Yoruba name is what? Oluwole. Oluwole. Oluwole Ezeabata. Yes, sir. Wow. Oluwole we should give you outside name. I will like you, sir. Okay, we'll give you Babangida. Babangida. <laughs> Babangida. But today you are Babangida. <laughs> Babangida, Ezeabata, Oluwale, One Nigeria. Thank you, sir. Thank you very much for watching. My name once again is Adedeji Odulesi. And if you are watching us on YouTube, please uh, subscribe. If you are watching us on social, other social media platforms, please like and share. Thank you very much. Have a wonderful day.